Good afternoon, everyone. On today's episode of Orisha Bare, we're going to be taking a quick one. Àwọn nǹkan to a máa sọ̀rọ̀ lé lórí to call ìbàrẹ́ náà ni nínú ìgbéyàwó tàbí nínú ẹbí pàápàá jùlọ. So, ibi tá a ti máa bẹ̀rẹ̀, mo fẹ́ kí a bẹ̀rẹ̀ láti ṣáìdì ti àwọn ọmọ. Àwa òbí, mo fẹ́ gbà wá nímọ̀ràn. Ó ní mistake kan tí à ń ṣe lórí bí a ṣe ń tọ́ àwọn ọmọ wa àti lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tí ò dẹ̀ kí ó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fè pẹ̀lú àwọn ọmọ wa ẹ jẹ́ ká mèkà àwọn ọmọ wa ní ọ̀rẹ́ wa pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin obìnrin náà o ẹ àwa méjèèjì náà ló bá wẹ́ àtọkùnrin àtobìnrin àmọ́ most times àwọn ọkùnrin máa ń wò pé obìnrin ló lọ́mọ ọwọ́ obìnrin ni ìtọ́jú ọmọ wà tí ó jẹ́ kó rí bẹ́ẹ̀ fún ìdí èyí nítorí tọ́lọ́run ẹ jẹ́ kí a mọ̀ bí a ṣe máa mú ní òkúnkúndùn láti jẹ́ kí títọ́ ọmọ wa kí ó jẹ́ priority wa then ká tún wá move kúrò lọ síbẹ̀ yẹn ká tún move lọ sí sexual education with children tí ó bá kí n ṣe nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní ayé òde òní tàbí ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ń bíbá tó jẹ́ wípé àṣà ìṣe ẹ̀sìn ó gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọwọ́ wa sexual education is something tó yẹ kí a máa include sí our curriculum student tó jẹ́ pé tí wọn bá kọ́ ní school nílé ó yẹ kí ìyá àti bàbá ẹ̀ pé nílé tó yẹ kí ìyá àti bàbá kí wọ́n máa kọ́ àwọn ọmọ òun náà ni ẹ̀kọ́ nípa ìbálòpọ̀ ó yẹ kí ọmọ mọ̀ nípa ìbálòpọ̀ kò dí in fact ó yẹ kí àwọn parent wa gan nígbà mi kí wọ́n máa wò pé òkè àwọn ọmọ yìí tí a wọn sọ̀rọ̀ ìbálòpọ̀ nígbà tí wọ́n wà nílé pẹ̀lú wa báwo ni wọ́n ṣe ń cope like ìgbà tí wọ́n jáde gbogbo àwọn nǹkan báwo ni wọ́n ṣe mọ̀ ẹ kàn máa ń fẹ́ kí growth yẹn kó fast all of a sudden ẹ kàn fẹ́ kó jẹ́ pé ọmọ jẹ́ pé wọ́n ń wo fíìmù lásán wọ́n ń wo tv ẹ lè jáde torí pé wọ́n kiss nínú tv at the end of the day along the line lẹ́yìn tó bá ṣe tán school tó bá mọ́kọ wá ẹ dẹ̀ like ẹ̀yin go tí ẹ wọ́n pé like how is all of these things happen so for example now ó ní one particular jokes kan tí mo rí ní online ẹni yẹn ó ní ok ìyá yẹn ó ní kí ń pé tọmọ ẹ ti lọ sí school tó bá ti fẹ́ gun igi mango wípé kó má wípé tó bá ti lọ sí school kó má gun igi mango actually ọmọ yẹn wá ní kí ló dé ó nítorí pé àwọn ọkùnrin wọn máa wo pátá ẹ so ìgbà tọmọ yẹn wá lọ sí school ìyá ẹ bá rí bóyá yẹ kan kọjá ní orí tó gun igi mango wá ní àhà ah, bó mo sọ fún mi pé kó má gun igi mango yìí náà ọmọ wa ní à mọ́mí ẹ má wọrí o wọn ẹ ọkùnrin kankan rí pátá mi ìgbà tí mo fẹ́ gun igi máńgò yẹn mo bọ́ pátá mi assuming along the line the woman told the child that okay o ìdí tí mo ṣe ní kó má gun máńgò ni tó bá gun igi máńgò àwọn ọkùnrin wọn lè máa wo ìdí ẹ láti ìsàlẹ̀ wọn lè máa wo òbó ẹ láti ìsàlẹ̀ ìdí tí mo ṣe ní kó má gun igi máńgò yẹn ni ṣé mo pé ọmọ yẹn máa ní better understanding so àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí á jẹ́ kí àwọn ọmọ kí wọ́n wá familiar nípa ara wọn èwo ni kí ọmọ má lè mọ ìyàtọ̀ nínú nǹkan ẹ̀yà ọkùnrin àti nǹkan ẹ̀yà obìnrin àbòsí ni pé à ń pe okó ní kòkòrò tàbí à ń pe òbò ní kinní kì í ṣe wípé bí èèyàn kọ́ wọn láti sọ ìsọkúsọ àmọ́ èèyàn kọ́ wọn wípé ah báyìí báyìí ló ṣe máa ń rí obìnrin ní ẹ bóyá ni ọmọ mi mọ bí wọ́n ṣe ń fọ abẹ́ ẹ̀gàn látara pé ìyá ẹ̀ gan ò lè confidently bá sọ̀rọ̀ òbó ẹ̀ tàbí bàbá ẹ̀ ò lè confidently bá sọ̀rọ̀ okó ẹ̀ ó ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan tó yẹ kí ọmọ máa mọ̀ especially tí wọ́n bá ti reach tí wọ́n bá ti reach age of puberty gbogbo bí àwọn ọkùnrin ṣe máa ń ní wet dreams and all of that ohun gbogbo gbogbo àwọn nǹkan báyìí ó máa ń help ọmọ tẹgbà long the line wọ́n ti máa mọ̀ nípa ẹ̀ kì í ṣe pé wọ́n wá dé school wọ́n wá pàdé ọ̀rẹ́ kan ọ̀rẹ́ kan wá kọ́ wọn ní ìkọkúkọ wípé nǹkan tó yẹ kó máa ṣe ni nǹkan tó yẹ kó máa ṣe ni for example náà irú nǹkan báyẹn ṣẹlẹ̀ sí mi ìgbà tí mo wà ní secondary school nígbà yẹn mo máa ń ní menstrual pain ó wá ní àwọn senior mi kan gbà yẹn tí wọ́n sọ fún pé ah wo tó ṣáà máa ń ní menstrual pain tó máa ń gbé mi ní school gan ó yẹ kó ti bẹ̀rẹ̀ sí ní dóko ṣó mọ̀ pé tó bá ń dóko ó máa ó máa ò ní máa ní menstrual pain and all of that so gbogbo àwọn nǹkan báyìí ó kàn máa ń jẹ́ kí ọmọ lọ síta lọ kọ́ àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí wọ́n kọ́ níta ni ní inú ilé pé ọmọ ẹ jókòó bá a sọ̀rọ̀ àwọn nǹkan tó yẹ kó o bá a sọ jẹ́ kí ọmọ yẹn mọ̀ pé ókè o tó bá ti tó stage báyìí ó possible kí ara ẹ máa ṣe báyìí ó possible kí kí o máa wà ọ́ ní máa feel like kí o bá ọkùnrin sùn ó possible kó máa feel like kí nǹkan kan ṣe ẹ́ táìmù period ẹ ò gbọ́dọ̀ ṣe nǹkan báyìí nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe ẹ fún ọmọ yín ní full understanding full education tí ó yẹ kó mọ̀ àti ọmọkùnrin àti ọmọbìnrin eléyìí ni ó ó ó wà lára nǹkan tó máa ń pè ní parenting eléyìí ló máa jẹ́ kí tó yẹ pé tọmọ yín bá dé ta ìfàtọkùnrin kankan ò ní lè mú sí lórí wípé ah bye bye but fine i understand the fact that most parents when they care about more, can want keep virginity more is always very important but that does not stop you from telling them what you're supposed to tell them it does not stop you from teaching them what you're supposed to teach them let your children get familiar with themselves let them get familiar with their body let your child know that tó bá ti tó age puberty ẹ bóyá ẹ ọmú ẹ máa máa wú ni o bóyá kinní kan ni o ẹ bóyá ó máa máa ẹ tọkùnrin ẹ tọkùnrin bá fọwọ́ kàn bóyá rẹ máa move ni o tó bá fi lè bọ́kùnrin sùn nǹkan báyìí báyìí báyìí báyìí ló máa ṣe let them be free with you there is nothing bad nǹkan tí àwọn aláwọ̀ funfun tí wọ́n fi ní ọwọ́ over wa nìyẹn because most of them the way they relate with their children they relate with their children like their best friend wọ́n máa ń bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ in such a matter tó jẹ́ wípé àwọn ọmọ wọn kódà kí wọ́n fẹ́ bá ọkùnrin sùn wọ́n á sọ fún wọn kódà kí ọkùnrin kó fẹ́ dis virgin ẹ̀ ó máa sọ fún máa sọ pé ah, mommy what do I do and all of that so I'm not saying because àṣà àti ìṣe tiwa ó lójú nǹkan tí ó gbà àmọ́ níwọ̀nba ẹ ká fún àwọn ní attention tí ó tọ́ àti tí ó yẹ ẹ ṣé mo dúpẹ́ thank you very much on this episode god bless you please do not forget to subscribe to my youtube channel and click on the like button and also click on the notification bell thank you so much god bless you ciao